bí àsìkò ọ̀run bá ti wọlé kò ṣiṣẹ́ olóore kan tá a fẹ́ ṣe títí tí ó wà tí ó jù ká lè kírun lọ. lásìkò tá a wà yìí àsìkò ayé láti wọlé àkọ́kọ́ àsìkò ẹ̀ náà lásì wà òun ló sì lóore jù yóò wá dáa yóò sì pa wọlé. mo fẹ́ kọjá sí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nílẹ̀ pọ̀ amábásẹ́kọ̀ òun ti wọlé yìí tí ò sí tó lóore ìrún lọ ìwà sọ méjì péré lọ́rọ̀ mi tí ò bá ní kù jẹ́mẹ́ bẹ́yẹn bá ní kíní kan ti ń jó lórí omi ń jó lórí omi. bá ètò kún mi lójútù níbẹ̀ lẹni tó lọ lò sábàbí ètò yìí tọ́ba jẹ́ àfa àní àṣebá àfa ni iṣẹ́ ìdí àwọn olóbi lọ́yà ah. ẹ̀rí náwọn eléré kan lọ́jọ́ bàbá àtìyá tó bí lọ́yà yìí tí sẹ́yìn báyìí fi tọwọ́ ìjáde aláàkìní àbí hẹ́m lórí ìyẹta. ọjà pẹ̀ dúró bí kan jàre. kò sí tọ́wọ́ kéèyàn wá ní lọ́yà tán kọ́ wá lẹ́sẹ̀ tó fẹ́ ṣe kó fẹ́ dábàá àti kùrá nílé kọ́ wá mójútó gan ju náà lọ kọ́ wá yọrí eléyìí tẹ́ bá lọ wọ dáadáa ẹ̀rí pé bàbá rẹ̀ àfa àkànní ọdún tí ọ̀pọ̀ wá já béèrè bàbá náà wọn ni wọn ti jáde láyé aláwọ kiri la wọn rahamu wà á fi ìwà àfọwọ́nì wà á kiri múnú sùn làwọn wọ́n wọ́n sẹ́yìn màdàkàlàmù wọ́n ni kí ìmí na dunu bí wọ́n fataya kàmá yìí náà ta fi ọ̀bùn abiyá lórí dennis ẹ ọ̀dà ẹ̀ má bínú ẹ̀yẹ̀ wọ́n ní ẹ̀ má bínú bẹ̀rẹ̀ látọ̀ni sẹ́nẹ̀tọ̀ wa ọ̀nàrí ayé wa tóni ẹ̀ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ mà lórí ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tí wọ́n ní kókó ní maka ti wá lọ ọwọ́ síbi tí maka parí sí wá dúró wá kó maka báyìí ọ́ ní yàrá bàbá o kámẹ́rà kú jàre ilé ìwé bùkì lawla anna qawmi akhrajuni minki ma kharajtu bẹ́ẹ̀ bá jọ màá ní kan tí ọba nífẹ̀ẹ́ nínú ọmọ àlebè ni àwọn àlọ́ ní kórìíre èyí tó ṣẹlẹ̀ yìí wọ́n sọ lálẹ́ àná wípé mi ò lérò pé lórí ṣerú eléyìí rí kí a wá ní kí lásán lọrin káwá lọmọ one hundred and fifty wọn hàn kùránì làwọn ṣe àdákọ́tò kùránì fún wọn eléyìí àkọ́kọ́ lọrin aná tí wọ́n sọ pé mi ò mọ̀ bí kan ṣáájú bí kan ṣáájú wọ́n wá sọ pé. ọdún kanare. èyí tó tó sí wa rẹ̀ a ti lọ ilé ilé ilé kò lọ́dọ̀ náà lè kó wa ọ̀nà lè wuyẹ̀ pé kọ́lọ́ jẹ́ ẹ̀mí owó wọ́n ṣe ewé ẹ̀bá ìdá ìbàdàn àmì ní ìdílé àkọ́kọ́ ti lọ rí. kásọ̀ fẹ́ alihamudulilayi. ebi ìdílé àkọ́kọ́ yìí ọlọ́run tóbi sòfin orí fún wa. ẹ̀yin tí a bá dé ọ̀rọ̀ kọrin bàbá wa. justice àgbà grandpadi mo pè yí bàbá wa professor wa Badmus mo rò pé wọ́n ti lọ kírun mo sì mọ̀ pé wọ́n wà tòsí iṣẹ́ kan mo fi rán wọn níjọ́ ní mo fi iṣẹ́ kan. wà yẹn lọ nínú àwọn tí ò dá kama láwọn afọ àti wakọ yẹn àwọn ọmọ tí ò gbádùn àwọn ilé àwọn ọmọ táwọn àbá tọjú ìsọkúsọ kò tí ń sọ ìbí náà wọn máa lè yí yóò bọ́ sẹ́ni fẹsẹ̀ òògùn yóò torí wọ́n kọ́ wọ iye pẹ̀sọ̀ yìí bá pé kí wọ́n kọ́ tẹ̀kìrìsì sí wọ́n wá kọ́ fẹ́mi náà kémi náà kọ́ tẹ̀kìrìsì. ìyìn tẹ́kìrìsì ní pẹ̀sọ̀ yìí bá kọ́ mi ò ní. àmọ́ nígbà tí mo kọ́ tèmi fẹ́ni tó ṣèwé tọ́wọ́ ka tẹ̀kìrìsì mi péjì méjì péré náà mọ́ kọ́. lọ́wọ́ nínú ti pẹ̀sọ̀ yìí kọ́ náà lèmi náà kọ́ yìí. ẹnìyàn kọ̀wé nípa dòktór Khidir Mustafa ti ń bẹ lábẹ́ ìgbà tí wọ́n máa bí wọ́n ti mùsùlùmí wọlé àwọn bí wọ́n ti wá sọ ẹ̀sìn tẹ̀sí ìlú àwọn ó fi wá pàtàyè ọwọ́ sèrọ́pùtù ẹ̀ mẹ́sẹ̀tì dọ́kítọ̀ kíndìn mustapha sèrọ́wọ́lọ́wọ́ bẹ́tọ̀ báwọn àjùdá ni wọ́n ti ń ṣẹlẹ̀ òkú náà ṣe ṣe wò ṣé báwọn lè ti ṣe ọjọ́ ìjà wọn. sẹ́wọ́n náà wọ̀n náà táwọn lè ti ṣe ìṣọ́ṣọ́ táwọn àjùdá ni wa ẹ̀dá bàbá wa bá kà bàbá wa justice grand card gbogbo lọ́rin ẹ ṣiṣẹ́ fún àwọn tí ó bá máa jáde lórí social media pẹ̀lú pé mọ̀jọ́ máa lọ́rin àbí mo jẹ́ ọmọ ìlú lọ́rin àbí ìsọ̀rọ̀ ìyáàbù Ìlọrin ẹ̀yin náà máa yẹ fàtàwá tí ọ̀dà ti jáde nàbà bá yẹ grand card àgbo tuntun kì í jẹ bẹ́ẹ̀ ẹni tuntun kì í tó yẹ kì í jẹ bẹ́ẹ̀ èyí ò ní ọ̀rọ̀ kan ọjọ́ ọ̀rọ̀ kan ti kejì tí mo fẹ́ sọ ẹ dákun kiri ọlọ́run ẹ bá wa ṣiṣẹ́ lẹ́yìn gbogbo ẹni tí ó yà ókọ̀ lọ́rin tí ó máa wá sọ̀rọ̀ ẹ̀sìn kọ́ máa já sí pé tẹ́sí bá sọ ní ọmọ ṣẹ́gi ní ní ọmọ sọ nípa yọ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ méjì tí mo fẹ́ sọ mo ti sọ mo sọ̀rọ̀ nípa ẹni ọdún àti ní ilé àná ọ̀sẹ̀ wálé mo wá sọ̀rọ̀ nípa àdúgbò lọ́rin àti iṣẹ́ tí mo fi rán bàbá orúkọ Ìlọrin jẹ́ pẹ̀lú àwọn fàtàwá tí ó dáa àwọn àpòkèdè àwọn àtúnṣòwò àwọn àtúnṣòkúṣọ àwọn àpolókòkòrò ọlọ́wọ́ bá san ilé sanni níparí ọ̀rọ̀ mi ẹ̀yin òbí àwọn ọmọ tí ẹni wá ọmọ yìí sí Madrasatul Rahim Ad-Dawliya ó kì í kórè rí o sẹ́ni bá wọn yìí ti àwọn Kùránì yìí àwọn ni ó jẹun sí pẹ̀fẹ́ yìí ní ìjọ àti ìyá bá ṣùgbọ́n sá iṣẹ́ ìparí síbẹ̀ bí wọn bá ní wọn lówó kéwù sí ẹjọ́ wọn kéwù sí tí wọn bá ní kí wọn kọ́ tuma ẹjọ́ wọn kọ́ tuma mo bẹ lọ́wọ́ bá bí má lè yí wọ kára mi yìí èyí tí àwọn yìí ní ṣe lónìí ọlọ́wọ́ ṣe láti ma gbogbo àwọn ọmọ yìí ọlọ́jẹ wọn lọ́nà bàrẹ́kà ẹ̀yin òbí tẹ́ bí wọn ọlọ́jẹ jèrè wọn subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin salamu alaykum. 我。